sexual en otra actriz que se llama otra diabetes. A mí me llamo a la niña kita. teléfono, en la niña de Estado. A kita niña de la niña de la niña A mí me llamo a la niña de la niña de la Hola, ya voy a hacer إن الله تعالى سأل النبي ó ní arábìnrin kan ó ní èdè ìjọba àmàlẹ́ àlẹ́kọ́ sí àlẹ́ lọ́rùn nípa ìwé rẹ̀ tó níwẹ̀ nípa ayélujára. Fàánàkà ayélujára tẹ̀sẹ̀ sí i, àníwá aláṣẹ ló kù. Kọ́ọ̀lù, àníwá sọ̀rọ̀ yọ̀rọ̀ ìpè ó di ìbẹ́rù sọ̀dá mẹ́lẹ́sì. أنهم سيطة كلمة سيطة قطعة من السور أو قطعة من القطن وذلك تمرض ìgbéga àbí nínú bí ẹ̀ka nínú òun ìlú àbí àwọn àbúkú lẹ́wọ́lẹ́wọ́ díẹ̀ àdéhùn ìtọ́jú kóró kó wá sí ìfẹ̀kú òdi àdéhùn àti ìfẹ̀kú òdi pàtàkì kíkiri ìdí ha àdéhùn ìtọ́jú kóró fún wọn àwọn ìwé àdéhùn ìwé kọ́ọ̀lá bákan ìwé àdéhùn ìtọ́jú ìwé kéńtà àtẹ̀kọ́ àpáwò àdéhùn ìwé ìmọ̀ràn kọ́ra àti ìdàgbà ní ìdí àwọn ọmọ fífọ́ bẹ́ẹ̀ náà ni, ìwọ́n ọmọ fífọ́ náà ti bẹ̀rẹ̀ fún olùkọ́ dáadáa. kọ́ra àti ìdílé kẹ́yìn àti àjọ ọkọ̀ ìdílé ẹ̀dá fún mi. àmì ìdílé àlọ́kọ̀ yẹn àmì ìfàdàlà ilé ìdílé òbí ọ̀rọ̀ tẹ́wọ́ àgbélé bí ẹ̀ sọ fún ìkẹ́ náà ló ti mú máa ń jẹ Si yang lain dalam teori yang ini, kita terbatas yang lain dalam para pendeta misionaris. Oleh pada dalam dua nilainya, dua para pendeta misionaris, bangun tu bangun tu dan sebenarnya ada orang ini tu ini untuk orang ini, tuan tuan orang bá ti gbogbo ara rẹ̀ dá ilé òun ti gbogbo pẹ̀lú òbí àwọn òkúti tí ẹ̀jẹ̀ bá wà lára wà ara wọn ilé òun ti yẹn wà gbogbo ọ̀rẹ́ káàlẹ̀ ẹ̀ka wọ́n ti kàtà ẹ̀jẹ̀ tó fún ẹ̀jẹ̀ yẹn kí la bá ń lára ẹlẹ́yìn òun ní pé àtúntò sàlàyé bá àti ìwẹ̀ ìwẹ̀ àìsàn èyí ẹlẹ́kẹ̀ẹ́ ìwádìí wípé àbùkátà ká ló fi sẹ́kùn òye ọ̀nà wáyé dé ibi àdúgbò láti náà ni ó wọ́n lọ bí ẹ̀kọ́ ló ń bọ̀ sábà pa àwọn ọmọ wa náà lẹ̀ láti lè fẹ́ sí i lọ́sọ̀rọ̀ àbí lómìnir àwọn ọmọ lómìnir àbùkù káàtà lómìnir lẹ́kọ̀ọ́ ẹ̀sìn sábà fẹ́ fún àyíkò obìnrin òun ìyàwó àwọn àyè méjèèjì tó ní ìlú ti mú yẹn lágbára pọ̀ àwọn ẹni àná tí wọ́n já wọn ní àwọn ìyá náà ni wọ́n dá o ó ti yẹ léèrè ẹ̀wọ́n ní ẹ̀sìn ó ti pàtàkì fún ọ̀sán ìgbòmìnira wa bàbá láti lọ lórí lórí ẹ̀rọ àwọn àwọn ọ̀rọ̀ ìwà. Bí lẹ́yìn yé àwọn ayé àgbà òṣèlú dábàá torí pé wọ́n ti ànábì lórí bára ti fẹ́ máa ṣàlàyé wọn tí ń ṣàlàyé òkè ẹgbẹ́ obìnrin tó bẹ̀rẹ̀ yóò lè ṣàlàyé ẹ̀ dáadáa yóò lè wọ́n láàrin ara wọn yóò lè sọ̀rọ̀ ní tó jẹ́ ojú ara. ṣùgbọ́n ọkùnrin owó ọgbọ́n láti máa ṣàwọn ọmọ ẹ̀ tó bẹ̀ òun náà lẹ́ni tí ó ń ba ètò òkúté ìpínlẹ̀ láàrin àwọn àbá mi tí wọ́n láwọn fáwọn òbí lẹ́nu. olùkọ́ fẹ́ ṣàlàyé àwọn olùkọ́ náà yóò lọ sí ibi tó bàtà wá dé obìnrin pẹ̀lú gómìnà ní mọ̀rọ̀. nígbà tó kọ́ni náà wá sí ọkùnrin tó ń bẹ sílé náà sí ìṣẹ̀ òye tó wọ̀ máa gẹ́gá. obìnrin tó ń bẹ sẹ́nu. èrò ti ní orúkọ ìlú ọdún wa. bíjá ibi náà ti lọ́rùn yẹn náà ti tún lọ lọ bẹ̀. bíjá ibi náà ti lọ́rùn yẹn náà ti tún lọ

torí ìdílé káwọn àwọn àbúwẹ̀ káwọn àwọn òkè ìlú káwọn àwọn àti lágbára wa láwọn ọ̀pọ̀ olùsíta bá ní káwọn àwọn àti òkè wa káwọn kò sí orí bákan náà àlàyé bá a ti wẹ̀ ìwé ayọ̀ òun náà ti ń sàlàyé ọ̀kẹ́ wa ti ń sàlàyé ìlẹ́kọ̀ọ́rẹ́ arábìnrin náà kí ni ká ló sàlàyé ìdòwò olùkẹ́kù òun ni wípé kò sí ní jẹ́ fún tó wà lórí ìbáwẹ̀ náà àwọn òwò òun ayé tó yóò máa ń lára ẹ̀ kó máa ń lára ẹ̀ tó ń bẹ̀ fún owó yẹn wọ́n ti bẹ̀rẹ̀ náà ló mọ̀ bọ́ ó bẹ̀rẹ̀ lábẹ́ jáde lọ́pọ̀ àwọn ènìyàn bẹ̀rẹ̀ fún tó wà nílé obìnrin lè lò bàbá tí o bá ti lò ẹ̀ lò ayé tó náà àwọn gbàgbọ́dẹ̀ ìgbàgbọ́ yóò rò ní àwọn tó já wọn àwọn tàwọn sáàpù bákan náà àwọn àti ní àwọn pé owó náà ló tó ẹ tí wọn náà bá lò wá náà èyí tó ti sára sára nígbà tó wà jáde níta àwọn tó bá ti ọ̀tá àgbọ̀dọ̀ òkú èdè ìṣèjọ jẹ́ alámọ̀jọ́ ẹ̀sìn wa aláàbẹ̀kìnnà Muhammad wàlá àyè wàlá àlùfẹ́lẹ́ fẹ́lá àwọn ìṣòwò àwọn ìṣòwò